tẹ́ ẹ bá sọ wípé nǹkan ò rọgbọ nǹkan ò rọsọmù ẹ ò tayò pa àmọ́ fẹ́ǹfẹ́ fẹ́ǹfẹ́ fàlàlà fàlàlà làwọn àǹfààní oore tó ń bẹ tẹ́ ẹ bá dòwò pọ̀ pẹ̀lú Orísun tẹlifíṣọ̀n pẹ̀lú àjọṣepọ̀ King Builder Limited àti Affordable Homes nínú ètò ìkọ́lé pẹ̀lú ìrọ̀rùn tá a pè ní baypay build house you pay pẹ̀lú baypay ẹ̀yin oníbàárà wa lè kó wọ inú ilé yín tá a ṣe lọ́ṣọ̀ọ́ rẹ̀ gidi pẹ̀lú three million naira fún one bedroom bungalow four million naira fún two bedroom bungalow five point five million naira fún three bedroom bungalow oṣù mẹ́rìndínlógún ìyẹn ọdún mẹ́ta lẹ máa fi sanwó ẹ́stéètì wa tó wà ní mòwe lẹ́bàá redemption camp làǹfààní oríire yìí wà fún lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ tún lè wá sí olú iléeṣẹ́ wa ní four stroke six yàyà àbátọ̀ road tọ́mọlójú estate lẹ́bàá excellence hotel àgùdà ọgbà. orísun estate pay ètò orísun tẹlifíṣàn ní king builder limited àti affordable homes ló ń ṣètò àtikọ́.